نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ya komorawa anaike amekari ya nwa ya to ini ekwughị aji na anaike anyị ewurata inuhu ramadan ababe iremi irai 1437 na anaikon tumori sallallahu alaihi wasallam ami hijira horo maka nan medina dasar hoibo ihana ike anyị awurehin tako na amị n'ụwa ina ne era ite dara na 16 sura ni shawe ni ameha ni na befatul waqi'a daike aya anaike ya ko direma onobe oika wa ta'ala akara ina naika eya kwuo hirichi oyi hoda kwete na ikomo zona watara oba hoda kwete numuri akaka kai wa kai won to muri sallallahu alaihi wasallam kul innal awwalina wal akhirin kake onyi pawa pen ni atadire men ni la majmuuna illa miqat aba kwa wo aha yawmin ma'lum e e e da yen so inshallah ibe nyima ho ne aya na ke o sa sa muri osi a'udhu billahi minash shaitanir ثم إنكم أيها الضالون وتعالى لا سرعي إني إلي إذنك إن نرى كوهيك أي قرى كويت أنا كمولنا وتعالى أبا ولما قرى كويت كو يوم القيامة نمتنا وتعالى لك ثم إنكم أيها الدالون المكذبون أولمنا إنكم أوننا أنايك أيها الدالون أونايك بورنايك ويبولو ذيوبين المكذبون لوري كولي هلتين

ay daluna fil amal fahum la ya'malun e hono na kai wevu nini hon yanni e mukoro yani nere wa mukoro ida e mene hono aka e wa ken ne mukoro ida aka e wa kai so mo na wa taala e so ka me dure kai enni bana mi ilin domo na wa taala dama na adu ẹsan almukazibun lil habar fom la yusadikun yani ẹni rẹwà náà ìka yẹ ẹni ẹkọ hìrìkì ẹnu bè aná ìka yẹ muhammad sallallahu alaihi wasallam ọ síbi tí wà ẹni rẹ qur'an àti rẹ ọyẹ wàrẹ ma kọra kọ ẹtẹ bẹ́ẹ̀ yẹ rẹ ká ọmọ mi nyẹ́ ń wọ́ sí an wọn ke an bẹ ara tahini dada ya kokonye yandira bare tesun a inna la fi halqin jadid umma wa afa bare mara ba kwa na sa kwatan dama sana wa ta'ala bal hum bi liqa'i rabbihim kafirun azanan o ina gero mori ani subhanahu wa ta'ala benne ni makama orere ana nure ke umma subhanahu wa ta'ala eko yamal qiyama dai ka address ni annabi e unna naika were ehuni ni wale wanya mukoroiza adoluna hunna lesa ma'ana humu nasara yani doluna na karen ayabo min ki nasara ne asman kuma bayan zatul fatiha ani yaki gairul mabdubi alaihim wala dalin leke dalina ne ene nasara anaika enne tikene hekomori komori amma enne re mori subhanahu wa ta'ala nomoro na wataala ka enwuri mere ne anaika enere wado kene mukoro anajiri islam den nere wa ko hilela enube anaika ni muhammad sallallahu alaihi wasallam asira la akiluna min shajari min zakum ebare hone ochi anaika e ahizakum yani ebare hone ochan ay akiluna min shajar ebaare hụ n'ọcha na ka wahaza shajaru na min zakum yani type enwu ọcha nọbe min kama kama takun oke usaimin rahimahullah alai amma ga aka ọcha non chirigi ganon a ma ni enyuse yani ọ oke ka ahịa zakom. juwe yani enwo ọchị anaike owe ana lure kan mo sona wa ta'ala don mori akwawe ahire ni anaika nike agobeda de nes mukoro anaghịkị kaye anaike enne mukoro ukoro naika ye ọchị دوما سبحانه وتعالى أم يجو شجرة الزكوم وقد وصف الله شجرة الزكوم فقال تعالى فيها أم سبحانه وتعالى أوليجو أتي زكوم ونندوك أنا كاي إن شجرة الزكوم أول أتي زكوم طعام الأسيم يعني صوري أو يناي كاي أني بيابين كالمهل بوي أسمان كي أنوي أنا هاون يغلف البطون وأبو دا هاين ناو كغلي الحميم أسمان كاي ụmụ ya ka enyi ha ịnọdụ abụọ yani abụọ isi ọrịa nọ abụọ mmebe ha enyere ka ahụ because ere rọwin dọwọ enyere dọmọdụ na wataala ahụsa ọmụ akara ịnịrị shajaratu zakum insuratu safa dọkin na ha shajaratu tahuruju fi asli jahim ọnọbi ọchị anaghị ka oito onoto yani inirubira yani origin yani uhetera enzo ochonon tohoran nomo subhanahu wa ta'ala doke ka annahu ru'usu shayatin yani wa manere otetwan ireswan yani etetwan boyasman ka eresu shaitan awon nomo subhanahu wa innahum لآكلون منها فمالعون منها البطون النوار هون أشانون دايك أكوكو أشانون أنيسيه إلى كنن نعم سبحانه وتعالى ضمن شبكة الشجرة زكوم yani ọtí zakum ọ̀nà mọ̀tàn náà wọ́n tààlà ọ̀nà mọ̀nà kàkọ́ ọ̀yìn mọ̀nà ṣọ́ọ̀bẹ̀ ọ̀nà ṣọ́ọ̀bẹ̀ ọmọ orí kì í nàjà ọ̀nà inna jalnaha fitnatan lizalimin ya me ko fitina yi e na ikai oni hunen e na ikai be ni mokajinen dake innaha shajaratun tahruju fi afli jahim yani ocho be na ikai o chihuru wa er jahannama samdo mo bona wa taala don me ke o fitina yawa yani e eh, ka hulen irimi abu jahal lanatullah alai en me manu wa ke anyoche de ya misi ya kae an la ka ma nu nyi ache dan la ka ener jahannam ma onu ti onu ya onu chitin ane be jahannam ma na osore sani muhammad e fitire ya won ne ya misi ya e na awele se kae e wa anyo chi za ku mi ti down na re ka kan anyi da ka chi za ku ma na ida e ne ba ya asman ke idewi na yan e janda ka anasa za ku mi wele na reo ando mo tona wa taala ko yo chono manu chowe yani azamare kitina obi ena ikai enne mehunan agoke ochobi na na ikai onyire etetere anaika ozario onye nhụra mụne wala yaqdiru alayhi min mararatihi wa shawkihi yani onye nhụra mụne agube onye nyere anaika ochonon onyire etetere daike onorin ikeyin

yani enyi nekwu abọnụ ayẹ ẹkwa e ọrọza ama ifani onyere ya nume kacha mu amma zona wataala enwuri mi ọchanon anaika shajaratun mal'una ọchọrọ naika ọchọziri nuawin shajaratun laisa fiha rahma ọchọrọ naika ẹnyẹn e e bainan bal hiya shajaratun matrudatun min rahmatillah ọchọrọ naika ọlẹ́nu bẹ̀rẹ̀ ayambo mọ́sọ̀nà wataala dọ́ ìrùbí eré jahannaman ذلك أوتي وتتفرى من داخل الجحيم min min kariha dule kai o chono ndo man nyi awo anai kai o man na nwo o man ha nwo de in ere jahannama no mo zona wa taala da se da nai kai en ni me ne honon en ne le do yo mo zona wa taala en ne le mu koro o koro nai ko mo zona wa taala o towa kaye enneme yani anne muhammad sallallahu alaihi wasallam o he wannan kaye enneme elen ele bamme ono sono bi sole nai kaye o bare ana bi kaye o ngunere jahannama mun do sele honan anan so da sele wan honan ono bi ka ọzọ masowore dị ọzọ mụkọrọ na ka ọkọrọ da ọmụzọ na ara anyị semedo mejuwan dọke ọrịa na ka e. bọ ya asụman kere su shaitan na wọn ka were asụman ke ine hụnan ehunan da anyị so dividu ka ọdọ na omenye munye bọ ya shaitan na wọn ama were sọrọ da da ke malaika otu benin naka o ọdọ na ndure ka alenye omozi dojan dojan da ahịa enjel ama ise na-ediri ẹkú yọ malkiyama ẹbù wàárẹ̀ àmọ́ wàárẹ̀ àndọ́nàlùkà ẹ̀ wàárẹ̀ ọ̀nà ẹ̀ẹ́zẹ̀wẹ̀ samsam ẹ̀ẹ́yìn e, e ọ̀ṣàyẹ̀nẹ̀tẹ̀ wẹ́ àmọ́ wẹ́yìn choice àndọ́mọ́sọ náà wọ́tàálà dọ́ka ẹ̀ní wàárẹ̀ ẹ̀tọ́ ọchí anáìkà ẹ̀ àhíṣẹ́jára tó zakó náà mọ́sọ náà wọ́tàálà dashawe kai ochono nai kai yani ozario ezamawin wario bonya na bana dure ka han anaika oroko na mune ozohuro ha. la yabtalehe bisuhula ozohuro mune le ngoro amomozo na wa taala akba mali una min halbutun yani ochonon yakuhi yawmal qiyama azani láì sọ́nà sọ́nà ìka ẹ̀ ẹ̀rọ àrídì náà nìyí ayé anáhùn yam la ọ̀nà bòtún min haza shajar ewé ehin náà ní rere ọ̀chọ́ náà ma anna haza shajar murrun hobis rọ́ìhà yàrá ọ̀yọ́ náà ìka ẹ̀ ọ̀chọ́ náà ọ̀nà ní rẹ̀ yàní dín ó dìbì wọ́n mọ̀ nílé kẹ́nẹ̀ yàní àgbọ́n ní agbọn onye wa awa gwa nda ika ije otu nri nwa ijọ na ọsọba ya ee eh, ọsọ na onye rẹ na onye na-enye agwọ agwọ na ah, ika agwọ na aka nkanya agwọ na odi paraki dɔke karihul manzo wa ma ne onwe lakin shiddati jawihim amma agoka ye onwana ko wala ba fejo ya kama yaqulu ja'il muttar abali ochanon asman kai ọ̀rọ̀nù wọn àkọ́ dáìka ẹsọ́nà orí opportunity orí ọ̀sá ẹ̀ẹ́bẹ̀ ẹsọ́nà náà rẹ̀ abẹ́mẹ̀bá rẹ̀ aka amanka were all all right anaghị ka economic ama anyị si love diminishing return onwe ọkụ etere durisan ịsọ na ọnya n'ọwa wàyọ̀ ọ̀dà ìjìnà òtún yìí máa ha ọ̀wẹ́ ló kú èsì ká ìsọ́nà náà ọ̀yàn náà because òmùnú wọn ti kú seriously where the senses of, culture of thinking only ni onye anọ yan sọrọ nọ anyị rẹ abẹ ma ikwu ohinye da ẹrẹ kwu ohinye ije nọ dẹsẹ báyìí ka a ẹrẹ tọra ọgbà ohun ya kulu na hun ala ti fara ẹyà arẹ orí ka ẹnẹrẹ yọ kama kọla allah azawajal asuman ka o mori anaika onoyi do tẹtẹ mun ọma kaka wa yusuf min ma in sadi aba ebe ihu huni enyana kae otitu tawaben yatajarra'uhu wala yakadu yasigu ay e, amune ay e, ajo amune amaz nyukata hause mune wa wayatihi almaut min kulli makan kae usu ewe tuwa juza bilili e, ay wake ne hakunyangusu wama huwa bimayitin ama enesu fahum yakuluna min hadha shadar ay are huni ochonon wayamlauna butuni minha dehi ne nani yatihim shagofun azim jidda lilakan ọlẹ́ ìwé tú àti epata di desire ọ̀yí sẹ̀rísà aná ìka ọ̀nukọ́dá pàtàkì hátà yam làbòtó ní him mímọ̀ yàkùrọ̀ hóun náà kọ́ọ̀rọ̀ dehi ayen dehi enenene náà nìní ìsaná ìka ẹ̀ ordinarily ayan choice ẹ̀ ní ẹ̀yà dak wahadha ashaddu fil azab osonobe oyanaye kaye o katen paraki nasalullah alafiya yahe omo subhanahu wa taala komori on nawo do hay honi enwumiri oyono summa idha mala butunihim hadha ta'am istada hajatihim ila shurb do kadana we kaye e jenne man ra re soyonon do restu kaye anyi ka ennehuin yani enyi dole nya na kwa bara ke an ma kuma ya ka azara re fa fa wa re sa ele ra ina honon du se se nya wa wa yani sonon es ele ro re daren e jono oyini kai en ne huin ore ko ra anyu kata etetere dole ke e jono osukai en le huin enyi sala se wa omo sona wa ta ala fa fasharribuna alayhi min alhamim yani evehu yani huni enyena ikaye enyirawen dak alhamim huwa alma'u har akaweli hamim onobi inyi anaikaye ererawen yashrabuna ma'a har ba'da an yastagisu muddatin tawila oki ebeweny anaikaye enyirirawen awele manaikaye era pinyinu muna godoka esenen rean yani era konobe anabo achinyan ووصف الله هذا الماء بقوله نوم سبحانه وتعالى دي جوين نرى كانوا كاكاي بماء كالمهل يعني اني انا كاي اني ريلا ويا اسمان كاي انو انا ستيرا دانيا نا اونيا نرا انورتر يسوي الاجو يعني لا كاي او كابريلا بامكا اوبياو يعني اوري او ماني كولين

ẹnẹ́bàrin ọ̀nà ìjà ahìndùn mọ́sán náà wàtàrà lọ́kàlẹ̀ ìsàláhùtọ̀ àmùn ìlàmìn dọ̀rẹ̀ yàní ẹni sọ́rẹ̀ wa anáìka ẹ̀ ẹ̀bàrẹ̀ àákì dọ̀rẹ̀ dọ̀rẹ̀ anáìka láyùs mínú wọ́n lè àhígun ní mìíjú ọ̀rọ̀ mari ọdọ̀ nọrí ṣọ́dà ọ̀rọ̀ mari ọdọ̀ àkàkà ìsọ̀nà nù mẹ̀rẹ̀ àn ọmọ mẹ̀ka we grow in body yàní dọ̀ ọ̀rẹ́ wọn náà kọ́ ẹ̀ ṣe ọkẹ́ náà hà yàní wáyọ̀ ẹ̀ ń oke efobini ini oche na ikai ike ike ya wen ana ike supo mario agubi o ijibi yani agwo ijibi na ikai esupo na ku reject an amma mo na wa taala ehna ika enna makamao enwu sawlon aba se ko wanya se ehna ikai ennera munera asadon wa sana wa taala dok inna ladaina ankalan wa jahima ya nyoidai ankalan eba atịra anama se so ya roda wata aman za gusatin a tsisoriya na ikaye wari ọdọ man jẹ inu ba ọdọ kunutina wa azaban alima ati oya ana ikaye wọ́ọ̀kẹ́lẹ̀ mọ̀rin ọ̀nà ndọ́kọ̀ wata amu za gusatin يعني قال شوك يقف في حلق فلا يدخل ولا يخرج ono be isole na ikai anu ko me ka ene honon wale especially that we isabela tin sai ene pel don la to etere ana na hangi no ba e je ni so no dele ana so no me lo la we ko ale ma tinya ba na ere wa imagine oiche anaghịkaghị o chere anyị na hụnọn ihechukwu onye ha kwọrọbe yani ka imagine yani evenen sebe enkata ebe anyị na na hụnọn ọnụ nure ki oika ọnụ mọzọ na nwataala ọnụ ma na-akwọ yani agụbe dazen ana nure ke an tun mori sallallahu alaihi wasallam an yi munafiki aya na ke itakullaha haqqa tuqati wa la tamutunna illa wa antum muslimun wa nyan wa hin mori ni amin moraka wa nyan wa hin mori ona subhanahu wa ta'ala da su zai ka wa shahada ta aka yi o ina na ika yi o bo ko mori yani at least asu yake martaba o wa lower dan than kai asman da su ko mori فقال رسول الله صلى الله عليه وسلم دونتو مولي صلى الله عليه وسلم ذاك كاي لو ان كثرة من زكوم ان ملك سان كاي انا بكا just a drop هوني اوتنا هي زكوم كثرت في دار الدنيا دماني توتينه هونن اوكي لا افسدت على اهل الدنيا معيشه معيشهم yani bi eduoyi ena eh, hine honon ehene eh, nira ene eh, kwelu kai anyi pleasure anai ko yinan yani agaka ehona la ke china ab mani totun ehona ra nigeria ehona ro kene agwono e ale kai wanya ngora amma ko o oh, ehona ahana oh, ahana ya amune wa ahana ya amune ile ya binyani hi wesi sorti yono kawale o ayro wem ama were una wa para odoro se che na eko ba saba ama morion ke onto mori sallallahu alaihi wasallam o ka amani give a drop in hadith an abdullah ibn abbas amani ni give a drop that man thought in no no abele ne hine ga bada they will not have moment of pleasure yani wa kwa alisa en so no mehine agono wa na dominate ne onto mori sallallahu alaihi wasallam doka fa kaifa biman yakunu ta'amahu then ana we no me ame me ba e na e e e sori anone sababu oni nke azenne mukoro ukoro oiza anaba me kai enwu isoni ejuwa nan akobede azenne haunan because Allah subhanahu wa ta'ala ahayin lo kafale salahu ha mee hamim wala ta'amun illa min gislin ezenye wa ina ya ni ota ana kai o wata non da zafi lemu yani en sanyi tire na ake yira en oyiwe ne azenne ba resa aki gislin aki otutu takon yani ba ya wa kuma ne rita hokere dịta hụrụ ajị kọtọn nwaanyị ọma mmenwe nwa nwa na ịkaghị arịnye ọmadụ kenere arịnye orebe a na heren nin ọmịba ya ana ịka wọrị ba m kọrọ ịla dana ịkaghị ịsọrịa nọ ọnọbi sọrịa ekwughị ọma nke ya ma ana eh, abdullahi ibn abbas o umm, meji wo algislin dọkị adam walma wasadid alevi asilu min luhumihim ọnọbi anya ati enyi ati tutu tahụ ana ịkaghị esi ihu ama ọ na-atụ hụ nwe ya nne de ano ya ndeka e amenya nkwa babe ayhonon enikai were isori e rinyi ele naika ejani do mozuna wa taala da ki dore ejani da ki zakum ejani da we gislin ejani da we hamim dake ohile no na wika atofe ko ben anwa isabika e oishowe isori e rinyi anaika e azabare ejazan nayin eran aweke

awonye isori ana ko mo bona wa taala o jiwani kai en ware amon ke wer alanyi bana ba ananyi sana ka e ware ona weran ondo mo bona wa ويشترون به ثمنا قليلا they are now with cheap price they are now equal ilé ọmọ sọ̀nà wọ́n tààrà anáwọ̀lọ̀ kẹ̀kẹ́ ahẹ̀yẹ̀yẹ àgókára àyín sẹ́nẹ̀rì ẹ̀ nẹ́rà dọ́kẹ̀nìkà lọ́mọ sọ̀nà wọ́n tààrà dọ́kùlá ẹ̀ka mọ́ fi bòtó níhìm ilẹ̀ náà ẹ̀wúrí mẹ́rẹ̀ ní ẹ̀yìn sẹ́yà ààrẹ ẹni tí ní náà ní nema zona wa taala doko wala yukallimuhum Allahu yawmal qiyamah omuli aba kanyi enguli mala ko yawmal qiyamah wala yuzakihim omuli aba noa wala hum azabun alim anyewa oya ana ikaye bo choza ngore tago mo zona wa taala aka aka enyi na ika ebe ihu eko yawmal qiyamah ono binye na ikaye enyi non ere rawen yani ebe nyi ana ikaye o hunene anụ nko mo subhanahu wa ta'ala o me juwe es o me la kala e sare anai kai e be me yani anyi enyi anai ka atara no wara danye eho danye kuhu nonun anai ka o e bara la me tagayar to amo danye ekuechi anai ka o zozo nai kai e hwete no ne da zawanyi okuha eho anai ko ina obin amma jomori donc kama huwa halidun fi nnar wa ma anhamima asman kai enai kai halidun fi nnar enelera hinira anai ka ahoye nonon anai sara sewa wa suko ma anhamima hamima enyira ono binyanai kai aba sewa ale nyiro non ehu ayo fakatta a am ahum enyiro non do jowa do jowa rubu sakawa onin ke asanye amemme katen dọlọ twenwan hun ni oyi sa so wa taala an semi doki fata ya ahi aki lura so ya ahi e wanya lam hala ni ranan qarrabuhu min al ujuh yashwihi yani enyana na ikaye o ijo mo ni guri enye eyo da kene yashwihi do me kaye o pani o worira yani o mo ni guri yawo nune dukaye o piri yawo do wo ho

ọmọ ejuwe na ọka ebe ihu enyo na fashari eh, bona alayhi min alhamin fashari bona shurbalhim o ihu enebe ihu daika bi ihu asman kai ụmụ e, ya e kere akụm ihu nyawa ere akụm na ika enyere akwateju ihu daika bi ihu ọkatukatan dọkị shadidul atash la yarwiha shay'un qalil ọ̀nà enyọ́rọ̀ àti ìjọ náà ìkáyẹ̀ wọ́n mọ́ ní ṣe Enyiche ọ̀ enyìche ya, ẹ̀bà wọ́ ẹ̀bà nìyí. dọ́kẹ́ fayamla ọ̀hún na bùtúnihim yà ní dáìké enyọ́rọ̀ ọ̀nùsọ̀ náà ìkáyẹ̀ ebe esi ihi yà ní mẹ́rin

ọ̀hínà dẹ́rọ mọ́rí sọ̀nà wọ́tàálà ẹnìkàyẹ̀ ẹ̀jẹ̀ nẹ́ẹ̀hó ọ̀híyànwòrà díyànwòrà dẹ́ àmúkọ́rọ̀ ìlà dọ́mẹ̀kẹ́ aljannu mọ́rí sọ̀nà wọ́tàálà ẹ̀yìn àrùn àìkẹ́ ẹ̀wọ̀n sọ̀gọ́wọ́ awọ̀rọ̀ká ya mukoro da ya me asana inga yorata asana mukoro na ikaye eku yo man kiyama a mukoro da e ka wa hele nun wa mozona wa taala akwa man hafat mawazinu fa ulaika alladhina khasiru anfusahum fi jahannama khalidun mozona wa taala akawe ra na ikaye hafat mawazinu ukolenera me ine honon enye ni wana man hele baraki muhammadu wana wa ta'ala ọkan na ẹbẹ nwuri mana ika yẹ hasiru anfusahum yani ẹrẹ amẹwẹ ni nihi fi jahannama holidun ọkinere jahannama daika inani ẹba inani zina poron irenan talka ojuhahum na lurika iri ira dọzawa upe dọmanirọ wọ́n fi hàkàlì hún ẹ̀mẹ́ ìnandúrekáyẹ̀ yẹ̀ ni ọlúpẹ́ nìyẹn ira wa nama ni reo yani wa gara na e e ni irjan nama ono hake eh oito no mo kaga salfa ujuhum ujuhahum nar yani huwa ihraqu shadid ono wa ire saira na ikaye isonon bonya ina rere teren doke wal kalu wal qulu huwa an tatakallafa shabatan ana bikaye onpela omelela do mane don paul akukara yodahan watatakashafa al-afnan lórí káyé anyáwó ọkùn máa ní tọ́ ẹ̀ ọmọ ọkùn máa ẹ̀ka ẹ̀hún náà ọ̀dọ́ ọ̀nyẹ̀ olùpọ̀ náà ọkụ káwọn máa nù kwányẹ̀ hẹ́rọ yàbẹ̀ ń wéèrè kọ́ àlọ́ ọ̀bẹ̀ ọ̀hẹ̀kọ́ àmẹ́kú yọmọ ìkẹ́ ọ̀nà lórí káyé ẹ̀hún náà ọ̀nyẹ̀

gas irara alio mpenet o irara kara ara hele anaye obote irara kara ara chi daika abe me kwa ben arhono nde jiwe oka li anna naru qad harakat shafatain agokirara ilunpa eiba kama tushahidu rasu shat almadbuha bada

wele ya ka ene uh, week uh, ene tafsir na wedi na ele je ka eku yawm al qiyama umul wana wa taala aka kullama nadija juluduhum abume anne amana tiraro wa penu da ra su pen won ya so ya badalnahum juludan ghayra da ra ma ra su pen won sa be li yazuqul azab ago sodu nwere ụka emeka ike na ha adịrọ ah, nọrị mta ekwughị ọmọlki ọma ka ahụrịa na-ere a manya na aga na wee nwetere hadisi abi hurera ntụ mụrụ sọlọ alesala ọkadirsu kafir salam bụ kafir mitlu ohod yani anyụ ka ahụrị ekwughị ọmọlki ọma bụ ọya asụman ke abi anibi ọ̀ka ke ma bẹ́ẹ̀ na man ki bẹ́ẹ̀ káfíìr masiro salasa ayam lè rọ́ọ̀kì bọ̀l mọ́tìrì ọ̀kì ìsanáyìn náà kan ìzí káhùrí ẹ̀yẹ́wà láti ìzọ́nà náà ń zọ̀nà yẹn ìsanáyìn káyẹ ọ̀nà tó lè so pánà rò sí i ha àjọ ẹkú yẹ tádà ọ̀bá táwẹ̀. sọ̀rọ̀ dọ́mọ̀ ni yẹn lórí káyẹ̀ ọ̀sánà sísọ ọ̀yí kẹtẹ̀ wọn ló mọ̀sán náà wọ̀tà ààlà ọ̀yí kẹtẹ̀ wọn ló kẹtẹ̀ wọn àti ọ̀yí gana anáìkáyẹ̀ eré jahanamọ̀ gana anáìká eré jahanamọ̀ ọmọ náà ayé dọ̀ dáadẹ́ ó sì káyẹ̀ halim tala at tàrẹ́kẹ̀ halmin mazin báyà nyanawa na awọ́síwẹ́sì báyà nyanawa na ayé Ana anọ mmanụ shọrọ ọnụ mọzọ na wata ala ọnụ mmanụ shọrọ agobe doko mori emnese yanwa den nenene ọhịa mụkọrọ ịda nomọzọ na wata ala da shọrọ ke abe enwutenyi anaghịke ya mani man yani nomọzọ na wata ala ka ekwughị malkiyama ka hurien ayama na nwụọ saba ka aiwa hadha nuzuluhum yawmaddin asana be ahoya anaika ye e tenji tawne kawe chi nanen asana be guest lodge down anune ka asado amazana wa ta'ala akuhuzuhu fagullu illa sawa'il jahim thumma sabu fawqa ra'sihi min adhabil hamim ومضونا وتعالى وقزوان لوات فاتلو إلا سواء هزوه فاتلوه إلا سواء جهيم زوان لو وان إنك كان جهنم أو إلا من ثم صاب فوق راس فوق راسه من عذاب الحميم أو إلا سبب لسو yani uyomoni eni eni era ana ika yomo sana wataala ba se so ya rada ehana lure komo sana wataala doka zuk innaka antal azizul karim wa ka honore gowe yani his excellence oya bedere ka hawe nikosa me ile honon wa hewa di yewire oshaki na nyeruo oshochi ni tanye bedere excellence bedere ka hawe dare dere how is it mr big gawe na tantalizer eye shajaratu zakum ana ndo mo wa taala o melaka ene esa naika ono tenjite yeda naika e e mukolo kumukumi lọ́kẹ̀ iná hádá láhùwà fọ́ọ̀zùl àrím ọ̀sánà bí ó tó sí anáìká ẹ̀ ọ̀bù tó ṣe náìká ọ̀dẹ̀wọ̀n lè mẹ́tìlẹ̀ hádá ẹ̀wúrí mìírẹ̀ ẹ̀nàn pẹ̀lẹ̀ àmàlẹ̀ àmìlún yàní ẹ̀náìká ẹ̀ ẹ̀yà mú kọ́rọ̀ ìdá ẹ̀nẹ́sìwáká ẹ̀ ẹ̀nẹ́mẹ́ lọ́kà zálìkà nuzulan am shajarati zakum ọnụ n'onyo ịdahụ ọnụ na naanị yani ma mani ya ha na ika ye o ba ha na ika ọzọ yi e ni jannatu na'im asman ki mebidi juwe kwaliti re ya na ika ye o mo zuna wa taala o ko we tenji tezi e na ika ye a kumo kumi zumu zuna wa taala e o ka ye ono no nyo Arike shajaratu zakum e. ya e de arwani kawai mani shawo na mazmana wa ta'ala ona ga ki hada nuzluhum yawmidin yawmadin asana bi yana ikaye o be ku yana be shalotan ai hadhihi dayafatihim asana be isana ikai azisu wa zoganene yani asana bi ya lure kai anya na gamawa den na ibaro ya ka dare dere on ya eh his excellency bedere ka anye aha ira no ya amu mo ko mo na wa zaala bana hora mani yuzi nuzulan yi ena ka ena mukaraida afaman kuma zana wa taala omega ke afaman kana mu'minan kama kana fasikan la yastaun ba wonya onyan ena ka ene do atena ka e, ona kama wa la yastaun ena bebe نمو سبحانه وتعالى أما الذين آمنوا وعملوا الصالحات فلهم الجنة ماوى نزلا بما كانوا يعملون نمو سبحانه وتعالى أولا نايكا أنا مقرائدة أولا نايكا أنا دو وعملوا الصالحات دي مقرائدة سمو لكوين فلهم الجنة الماوى هم لكي الجنة أو نوحانايكا أنا رأينا نزلا

awela na ikaye enne makamao famawahum nnar ahoya ahoira eneba na aheneba na arainan onoberan ezeba asali tintite onobonon amma omo wa ta'ala ini ayanon oyuzin nuzulan baka kana kwa wama alladhina fasaqu famawahum an kullama aradu an yakhruju minha uidu fiha abume anaye kae eyes kana tuhun ne jahannama ejere to ra katem dekene maya ko kore so den re oda iche isaba wo hare onen uidu fiha da bare mare kawanwo ya da bare da ba wa ile mannan وقيل لهم ذاك وقع ذوقوا عذاب النار ودار ويرا الذي كنتم به تكذبون انا كاي ام الهنن بوكو هيلتين لوي كاي انن انن yẹnu mọ́tò náà wọ́n tààrà dáṣọ́ wẹ́kẹ́ ẹ̀wọ̀n irí mẹ́rin náà àhánáìka ara iná ọ̀nà àhánáìka yìí àhọ́ọ̀rẹ̀ náà ìka ọmọ́tò náà wọ́n bana wa so ya ene ahana ki enne ki ona ndo so non dora me kai e, ya masori kai e, ya ye adinya ya ye sabe okoro anai e kai omo so na wa taala ofe ko la ngunira den ndo non ya tare kan ni hadisi anai kai on to sallallahu alaihi wasallam o ka eni hadisi abi huraira ke awwalu salasa yadkhuluna an-nar amirun musallat zo sarwatin min mal ok ebe pa bana ka ebe anwunira yani e tebin ebe na ti pa bana ka ene ba wani papa naa kaba ŋun niran ɔdɔ bi jana ika musallatun yani ohinan oni oyiye pɛtɛ nan yani ohinan oni karati nan wazo sarwatin domori meka oni ogun min mal oni ɛkɛhe oni ogun ɛtɛ wɔn ɔni ya ire ire

wàzù sọ̀rọ̀ wàtí mi máa ìka yẹ ọ̀nyin ogun àmà ọmọ sí zakani rẹ àhọ́sá dọ́kọ̀ wàfàkẹ́rún fàhórùn àti onúsìyẹ aláìkàwé òhun ọ̀nà onúsìyẹ ní ìṣe o àwọn ọ̀nyọ́ dà onúsìyẹ rẹ̀ mọ́ rẹ̀ fọ́kàtà wọn sàárà alẹ́ sálám ọ̀kẹ́ ní pàpà anábà àmà hadith na o sahih na ni sahih muslim ọkadà ọ̀nà bí rẹ̀ rẹ̀ wọ́n tó mọ́ ní sọ́ọ́lá rẹ̀ sọ́lá akọ̀sí pàpà náà ìkàbà mọ̀kàrẹ̀ ẹ̀kọ́ ya malkiyama rọ́jùlù sọ́ṣẹ́dá ọ̀nàbíjọ́ náà rọ́nà ìkọ́ ṣúṣẹ́ fa ó ti àbí dáṣọ fa àrọ́fàhù ní àmàhù lọ́mọ́sọ̀nà wọ̀tàálà dọ́ọ̀sílọ̀ níman fa àrọ́fàhà dọ́ọ̀rọ̀ àyẹ̀ká ìmúrí ọ̀mọ́ ni mínímọ̀ náà ní ẹ̀mbà confess kai ọ̀nà ní nímọ̀ náà kọ́ọ́lá dáa ó sì kai fama amil tafiha ẹ̀wọ̀n mọ̀ náà mọ̀rí màá mẹ́wàá sọ́sẹ̀ mẹ́ kọ́ọ́lá dọ́ọ̀kì kọ́ tọ́tù fíkà hátà استشهدتم ما قرأكو أقواه قولوا دمزو شهيدي قال دك هكاي كذبت ويتيتي ولكنك قد تسألي أن يقال جريء أقوى قرأكو أقوكاي أقودا لنك هكاي وانيايبي فقد كيل أوراك ثم أمر به فصحب على وجهه حتى ألقي في النار أولا من نودا مدى كتير دا كوي تلتي قولوا دي نغنرا يعني هنون susu shahidi o kure kuto da wasu wana wa ta'ala according to amma on oh, yin ne aro ana ikai e ba ru muri wana wa ta'ala o se kure kono because we bere ko da yani abe ere ani aka ndo en wonira ona ndo ro kaya iru no wasu wana wa ta'ala ono ma ni jiwan ani abe kuma kumi de yinu kai eronon umuri mana wata ala a wadda ka na asira asụ ya len en ne nya mu shan wudo era ana lo kuma kuma de ye yawa anye ala kuma ana ka so jolo sale ono baduan don umuri mana wata ala ka umuri en ne wa ya ka anye on ne ya ina ko yodere ma e wo jutu sho ya ne ne honon wono ryo don mo sana wata ala do shan ana ka en mejo ya ichiki na wa ko ya wa wa na ọ kworo

ẹ̀ẹ́nà bá rí òmùrẹ́ rẹ̀ how does it going to be ọlọ́wà ọkẹ́ ojúọ̀nàrún ọ̀rọ̀jùlù ta alamal elma wa alama ojúọ̀nàrún náà ká ọkọ́ sọ yẹ lọ́rọ̀ àzọ́ yàdá kọkọrọ̀ alkùnrán dákù kùnrán fa ó ti àbí dáṣọ rẹ̀ fa àrọ́fà hù ní àmàhùn dáṣízọ ẹ̀wọ̀n mọ́nà mẹ́yọ fa àrọ́fà dọ̀nyìn bàdọ́ kàmánú wọ́rọ̀ قال فما عملت فيها يعني ان ولن مول ميوان سواسمه قال تعلمت العلم وعلمته ما قصايه دم راز wa qara'tu fika alquran nima ku quran na gwa qala kazabta da murika wece ce walakinnaka ta'alamta alilma wa qasa li yuqalu alimun agoda ho onoye wa qara'ta alquran li yuqalu huwa qari to ku quran na gwa da kaga qari wa oben فقد قيل اه وشوكا ثم امر به فصيب على وجهه حتى القي في النار قال ان الله وتعالى دور مدا كا اكو ايتو لته كورو ني نيمونرا ورجل وسع الله عليه وأعطاه من أصناف المال كله أنا وجنا لنا كموري أغانو ديا داسيا أوزي إني أوغو ليني فأوتي به دارس فعرفه نعمه دمول سوى أمومن فعرف دوية قال فما عملت فيها سورة أمومن مهم من معصومة قال دوك ما تركتم من سبيل تهب أن ينفق فيها إلا أنفقت فيها لك mere bana bozi uzana kai ewo mo subhanahu wa ta'ala we shi aka da na fito he nan aka me se to he yunu dono qala la ka ka zabta we tete walakin fa'alta li jawad wa mana me agwa ka kai e ofisawen fakot ke ala da ka summa umira bihi fasuhiba ala wajhihi awala mo mo subhanahu wa ta'ala dole mo da ka ku sahari mana shabe were yara aye ya ba ngune ile asonu mo zona wata ala ba so so anan mes ko ma ko we esana ikaye o hora me ka o zangunira na ke o ko ko nyaye won ba woro kaye yin le le ago kaye o yera ye nya mu changudo anan le ko ala ni hadith sana ko we ni sahih muslim ni hadith iyad ibn himar anna nabiy sallallahu alaihi wasallam qala fi hutbatihi yani anabi sallallahu alaihi wasallam o oh, ka ini hutuban ka ahlul janna awra na ka wa janna el ne tawin yani zo sultanin muksit amman hel ne ta son onto muri amman kulebe o min ka el ne tan kenahe ohi odana eh, ka e ohi na awen danya bebe mutasaddaq muwaffaq da mezan ana ka e da me gomor zona wa ta'ala ati ojo noro ana ka e ayan orem ọyọkọ likolli zi kurba wa muslim yẹ abẹ ọ̀nà ìka àti òkúmọ̀lẹ̀ wà fífi mùtà áfíf àtàwọn ìka ẹ̀ ó ṣe ó sílẹ̀ wọn ẹ ma wọ́n lè dó pé inú wọ́dà ìzò ìyá dọ́nyẹ ẹ̀ ọ̀nyẹ ezi ẹ̀ ẹ̀ ẹni tó ní ọkọ̀ yani annal janna ehni ernetana eh, nayanin yani okina yanayka mokse tun anya bebe wa rajul rahim rahim raqiq yana nay ko nya yan badaya lele mu nayna ko kul kal amma ja kare doki awele yanayka e eba munna janna qal wa ahlun nar khamsa yana eh, ba munela ehere yani amnela ehere dɔki a dɔif ɔnà ɔnà yi ka yi ɔkumɔbi alɛbi la zabaru lahu ɔnà ɔnà yi ka yi ɔkumɛ ɔzɔnun ɔnyi olu olhimma yani ɔnyi irawo ɛni ɔyɛ mukɔrɔ ɔyiza ɔnà yi ka yi ɔwa maa yi fani ɛnɛ hɔnɔ nata janna dɔki alɛbi na hunfikum taaba'an la yabtaguna alan wala maalan ɔnà ɔnà yi ka yi bɛɛ dɔɔnɛɛdɛ.

emate anyị opportunity anyị ụzọ na ikaye ọsọ oh, nye mmọlarị bọs amọlarị ndọkọwa ndakọ ọdakarị ọbịsa na ya ịla họna ya na opportunity ọmọ na meyọ kene ba ma ori awon dọkọ rọjulu atujọ na rọ na illa wa huwa yuhadduka an ahlika wa malika atujona na nai kai hiyo bani etobe ole akwa masori kono venio enire ya ni hida wasinire yogwao so nyangu medo ko bara we do dawa kai onye ko e wolo se wa ba ko e ba kire la nai nire agobe so ale nyangu me do osi ono do do agobe ka ole ka umenyo nan isole okube ton watale dake وذكر البهن أو الكلب ده ما يتمعي eiche arike oniriche washantir alfahish atana washanzir alfahish atana ka ibo ka kene kene ile pa cha boka doki yani zana me ana ikon to mo sallallahu alaihi wasallam ame ka ka anyi ozire ni ana ka eba on lo mani gahin ini hadith onan ka enego himba sorry onego lehe adoif alladhi la zabara lahu yani ana ka ko mana ka enyi himma dako wayane bi zabar alquwa wal hirs ala ma yantafi bihi sahibuhu fil akhirah yani oyin ukata atoyin rawo eni kai ọ̀nà ọ̀nà masọ́wọ́rẹ̀ ẹni sánà ìkọwà ma ìfàní ẹ̀yọ ẹni kó ẹ̀lẹ́rẹ̀ ma mina takuwa ẹni ọ̀yẹ́nyẹ wọn yóò mọ́sùn náà wàtàálà wọn amalu sọ́ọ̀rẹ̀ àti ọ̀yẹ́ mọ̀kọ́rọ̀ ẹ̀dà dọ́kọ̀ haza kasmon sharuf aksamun nas dọ́kọ̀ anamaniya ọ̀nà dìbìhù ẹni ọ̀yẹ́ gàhẹ́ náà ìka àkọwà ni wọn fo sehin saketa fo hwen ne yani rẹrẹ na kẹ nẹba nẹtẹ le anahum lẹsa lahum hima mu fi tọla bi dunya ẹ mẹnyu wa mba ka ye ẹ hono ni ne ṣe ka ẹ ẹ lẹyin ẹ kẹ dọla ale dẹyẹ sa ẹ ka ye anyi ka ye awo ko ni ne sise ne naare wa tichi dọkọ n'obi ticha owe mi megadi dọkọ n'obi megadi anu wa ayesha ọna nkẹ ne lọkọ n'oyara ana ala ma wɛ ka lida wɛ daa dɔn wɔre de ana yɛrɛ ke ɛnwɛrɛ nɛn ɛnɛn ye o b'an bo isɛ hɔn wala a hɛrɛ a ma wa ina ma hima to a dohom sahawatu o b'an bi o

أنا أي opportunity أوه لا يقدر على هيانا ولو كان حكيرا يسيرا إلا بادر إليها واغتنمها أقول نكتا أولا كالي إك opportunity أنا أنا ولا كشيء هنا أكو هنا إثنا لا سلا زاكاي أفان لك قال بعد السلام إفن إن إن لكم كمي فكنا نتحدث أن أصحاب النار من لا تمنعه حسية الله من شيء خافي لهم أوكي أنا

donc ana euh, ke man ya ini apeji wani munafiki yawe kama wasabahum Allah ta'ala bizalik azman ko mo subhanahu wa ta'ala on be jiwe nere enwo ilimi ebirana yani dibi ini because ila ana den ذاك هو من جملة المكر والهيلة المحرمة أصلا بنا إن أي دوبا أتي أي يلا مرة أي لا كوارد ذي أنا يكيني شيئا أنا لك إن حديث آه، ابن مسعود هون من تومون صلى الله عليه وسلم أك من غشنا فليس منا أنا أميري أنا أي نداي والمكر والحداء في النار ذا ذا مت ذا مت ذا أتي أي مرة إن رايان حديثنا hadisi wa na ki imam tabari na dawde imam nadri albani rahimahullah alayhi dota sai hanin asin sin forobe ya nan so ni marme ju ya gubin ebe me muri ha na ya ni ororo dure ko ko muri ororo ya hen yan so mo dos quality wa hinan wan doka eh, al qalb wal buhun wal qalb wal buhun kilahuma yansha an sho okay awere oyin waisa oyi chei ate oyi cheche agbanumana hun ni kai ozo chei fashahe ahadal mal bigayri ha ọkọ ní eche bó dogola ana ikaye e wọrọ tọrọ akọ dọdọ katadọ yani oyiche olbol mana ahụ min ha ke dore kai o yọra hụ nisana ikaye a wọrọ kọla sọyala ذاك وكذلك روى تفسير الشوه والبون عن ابن مسعود وكانوا يعني هي عائشة أتيويتشي هنوا أبلا ابن مسعود أتي طاووس أتناونا كأبل

esonon haki ọrọ na ọka yi e, asọyọn ẹn eh, ní ma dọkẹ nẹsẹ dọkẹ ọgọhọ yẹn nọkẹ ashanzir wakọt fúsirọ bi sayo hulk a ma hahiyan kọnọ bi ọ̀nà ikọ̀ onye bìlò wal fahish àwọn kàrẹ́ àtàwọn náà ìka yẹ e, bọ́ọ̀ kàrẹ́ kẹ́nẹ́kẹ́nẹ́ sọfọwọ́ oni nke enwu ebirelen amani ni ibirelen ni eja ni nto mori sallallahu alaihi wasallam adma kama bani hadisi abu huraira ono nto mori sallallahu alaihi wasallam min ahli nar ani ebeneba anai kai anreben lam arahu maqat ono ile wada dole jusi tene abisi fono mo bana wa taala o mani babaloke o ko ẹnìnìdìnlẹ̀ àgọ́bẹ́ àsáìkáyẹ̀ ọ̀zọ́gbọ́n níbi ìṣúra ẹkùnhìyẹ malkiyama min ti zakum hún ní ọtí anáìkáyẹ̀ ààyẹ zakum anábí ìhìwá iná anáìkáyẹ̀ enyi níbi ìhù enyi rí rẹ̀rẹ̀ ànsẹ́mẹ́dọ̀ manúbà àyà ọ̀rẹ̀ká azẹ́nẹ̀ ẹ̀rà jẹ́ ẹnikàtàmbọ́n mọ́sùn náà wọ̀tàálà dẹ́nyìlá àkúwẹ́ tẹ̀tẹ̀rẹ̀ fi yawmi kana miqdaruhu hamsina alfa sana ina ko na ka e hia ne be 50000 years abe me je ni nehwen ana ndure kai ago kinyonon amara na owa enyora ko wa teju eje na ko we ana e ire kene be yehu abon am ne oiwe na yehu na dai ti eba ma one so that ọ̀rin ma na aka anáìkí ma na aka ya ni silva apejue ẹ̀yẹ́rin ni hinira àti sẹ́rí ẹ̀mẹ́bìnrin náà ìka ẹ̀mẹ́ mẹ́mẹ́ ní hàn agobe di nwa ihun ní àwọn náà ìka ọmọ ọdún náà wọ́n ọmọ anú ìjìwá nìka na ala ehi min alhamim ebe ihu nyẹ náà shorbalhim ebe ihu ya ihu ọkụ etetere. numu zana wa ta'ala da kai wa kai hadha nuzuluhum yawmuddin asana be enwutenyi anaika ye chenji tezu ekwe anaika ono ga koyo kale ai hadha hidayatahum asana hadha hidayatum asana wa gawni nesin bi hilabil mumini ya to yakwa muri anayika. e en ne mu kala ida fa inna dayafatihim jannatu firdaus isana ba fe dawa doga ona be janna ana ikaye e al firdaus anna kuma subhanahu wa ta'ala amma lakinna alladhina amanu wa amilu salihat awila ana ikaye e enna muqaraida awila ana ikaye e enna do dawa be mono delsa si oido wenne uqaraida muhammadu na wa ta'ala ọkì kánà lahum jannatu firdaus nuzula ọba abikaye ahoyya anaikaye ebe chinan ahoyya anaikaye e chenji tare zu ezuwa ọkì jannatu firdaus aljanna na ikono ne bahu yani jannatu firdaus nuzulan ọnụwa abe ahoyi chenin ọnụwa abe ahanaikaye a si dọọ ọzọ gan daika ezo ebe anyị anapụrụ layab gona an ha hewalan eh, ah, ah, eme bikos ịzọ ọrụ arụ ya ngwa ba abisi n'isi akwo etuwewo etuwewo eme ịzọ ene ekuwes kaị ahene na ịna na ahakwunyi oijesi anaghị kaị anyị ah, oijesi kọzanne ha ụzọ amma ẹ̀rọ náà ìka ẹ̀nẹ́rẹ̀ wọn kọ́rọ̀ ìlà anábàbù tó yani enwo isore anaike ana anaike ara tin jite iwa eko yo man ki yoma umuri onawo do hai hon ni enwiri mi era naika e ara si shajaratu zakum ara si tana hi zakum ara si dologa umuri da daika eni yele walo ini simple awal umuri onawo yele walo pe papa anaika wasabikun nasabikun ulaika almuqarrabun fi jannati na'im umuri ala ba me de ala ba nyamu kolo dia ina son asehu ne wa ashabul yamin ma ashabul yamin umuri na wa aike in sin fa e wono ne e nanen do sin lele yani asabu shiman ma asabu shiman anaika esana ba koyowa enwome enwome eneninye enere jahannama onobe isodiyodi isana anyere anaika onrike ya ebe anaika eme enere no ebario mure nawo kasi ye jẹnwa ye nyanwu sẹnwu dọ that is owe ọnọn na owe ọmọri ọnọn ẹ wò ya ọnọdà nyanwu sẹnwu mọri ọrẹ ẹnì Onu obi ka eya na especially were Ramadan arụsọ ah, yam yam. Arụsọ mmiri ka eyi okoro ezinụlọ amainan ọ oh, nyi yam yam. Asayi ka eyi amaini Ramadan wa kawa ewu ahụsi. Waa misiri ewu a ọ dịghị onyembe ka eyi okoro simba ka ndị Ramadan na nayi ka eyi. na nwata ala ọ bụ afọ gọbobo dọọsị Ayambakanyi. Ya ndị ohembe eri ka eyi mụkọrọ. anahụọ anahụke onye mba wee ka ya eke wụkọrọ ụmụ ya afesa ya mba ka anyọ amasala bịara sọgọbọ ramadan ba na na daika ine ihe ha na because of enwu mọ na ka ya akwọ ina ehio enyi manin ajine ni tatin eja ndi chela ijuwa onao

فابعده الله أمري ومكنوزي أمري وما دون للموت سبحانه وتعالى لو كان تملك كل آمين فقلت آمين كاك آمين دون كاك آمين سكوا أني أهسا أنايكا يعني أعيش الجنة rather than أهنايكا يعني نان أهنين يعيشي سكوا أنينك أبسا أنايكا أشلا يهوني

alyawma bil muziki sara ba m kata ya jin kai e bi ya muziki re dure ko lo ro ro le so bo to e ya muziki re do ka ta o fe mo na o re e ji ya ki ni ta fe muziki na je Hey, go under you is the smallest reason onyego n'ule kodo onye na ya na onye n'ụnọ bụ ọkwenye adaghe ngoji abụọ eji wee kwe ire ọlọka mana wee leta ndụ ka ịpapa wee na kaka ịpapa wa ọkwọ ọwa aka ịwa ọnụ n'ọmelụ ịpapa na okwunye ilere godon so this is another man and ever the fight desire ever the fight hawan dure kai mo ro dure we yo ben we kai we are far away from the past sumuna na wa do tinye je so inshallah even na nyima ho ne aya no mo sona wa taala onora ere agobe do me emire obi ko gwere aya ne ime anya ka ke oyepete so inshallah ya nya wuri ji sana ke ali sabuni a ah, kai na ayan ebe je ni last abenya na nya sawar tafasir okay yo ni ma horen ko naam ake ini wasabu shimal ido yin ma horen yani oy ka oni onna ase amono ro i think page 310 aw ma ka ka summa shara taala fi bayani sinfu salis aw le ndo mo o pautan wa hum ahlun nar ala na ka anreben فقال لك واصحاب الشمال مع اصحاب dɔk istifam bi ma'ana tahwil yani oyi husire ne husire den utuma ne ɔbɛ oyi si ka oyi si ka ire no no cewa wa tabze ati oyi si mɛ ire no no kata ɔn mɛ kata ŋu ɛtɛtɛrɛ yani fada dɔk wa ati ohime min halihim ɛni isɛbi condition sɛbi rɛ ni ai asabu shiman yani awela na ka ai wa asabu shiman awela ne wa وهم الذين يتون كتابهم كتابهم أنا هناك يا باصي وأولين بشمائلهم ذلك جزي وهاي ذاك ما أصاب الشمال وهاي نبي أصاب الشمال أي ما حالهم سبي إليهن وكيف ما لهم وكيف ما لهم سبي ويجسي سبي يجسينهم ثم فضل تعالى حالهم أعلم سبحانه وتعالى لأمها هي سبي كونديشن سبب إليهن فقال لك في سموم وهميم ai firihi harra minan na era ini ahia na kere irobin hunira tanfalu fil masar ana ka hono de mana ngu uhoho yani po ana ka ohine wala uhoho anure ke yajine to ya ahia no do wa nwoine wa ka nya ha na we da fun ka betu ne chokon ahia no wa mba nwoine dakwa ma ishadidu harara ati enyena ikae monya ne nwura eteteren yani oy nguran to the highest level oinanin dɔk wa zilli min yahmum ay wa fi zil min duhan aswad shadid yani ɛra ni oho huni are anai ka o mini ɛtɛrɛ dɔk sawad yani shadidu sawad uminan donye ne mine piripirin la baridin ay laysa hadha zil baridan yani ɛbɛnyɔ ihuhɛnɔn oyihunɛnɛ yastaruhu bihi anaika ọ̀dàwà tó họrẹ̀ yastaruhu bihi lisan ọ̀dàwà tó họrẹ̀ min shiddati har ẹni ọ̀yìn wúra anagowó anaika ẹ̀tọ́rọ àwọn wúra dọ́nù kan ọ̀bá tó họrẹ̀ ẹ̀bẹ́ ni hù náà bọ́ ọ̀yìn wúra rẹ̀ wọ́dà karim ay walaisa hasanul manzar ọ̀hún wòle wọ́n mọ̀ lè rí náà dàdùnmọ̀ yẹni ọ̀nà wòle ẹ̀bí ẹ̀tọ́n wòle rí dẹ̀ ẹ̀bẹ́ wòle yàwẹ̀ yusaru bihi anaika wòle hinala man yastafi bizeli ọ̀nà ìkáyẹ̀ اسكن توهو إن هوان اسكن سهوان مهوكو قال الحاذن يعني إمام الحاذن ذاك إن فائدة الزيل ترجع إلى أمرين أوكي أفني أوه أن إن إسبا أحدهما كنينا دفع الهار أو كو كو ذي أو يشو كو ذي أو يمورا يعني أنا يكي ẹtọ nwụra dumanile aida tuma ngoro chika ju ọchọ na ebe dunirigwa ni ndọmi kaye ohune nutu ọyị nwụra na kaye a nwụra ara ọyị nwa ọdọ ọdọ ẹkwenye dọkwa sani ọgọhụwa husnul manzar yani onwe oyire anaika ọdọda wa kaunul insan fihi mukraman ọkidọbika na ya dɔk wazilu ahli nnar awelu wɛŋa kɛɛne la bihilafi hada o jesoni nyeli annahum fi zili min duhani aswadi ha aguka ɛwaayi ni ari uwaliya na ikai ojojo awi dɔn wuran ثم بين تعالى سبب استحقاقهم ذلك أو لهم دوم سبحانه وتعالى دوم هاي سمك إلى نمان تراوا إنهم كانوا قبل ذلك مترفين أي لأنهم كانوا في الدنيا منعمين awoka mɛyine honon na ga umuri omize honon yawa mukbilin ala shahwati wal malaza de ye ini oasis oyi hine wen na oyi sasi oyi ati oyi mi oyi mewon me ini oyi risa anai kai isona oyi وكانوا يسرون على الهز العظيم أي وكانوا يدومون بين دوام بين ننفولون على ذنب العظيم أو يمي بدمو دمو وهو شرك بالله أنا وهم سبب الموز سبحانه وتعالى قال المفسرون أرفعنا من تفسير لفظ الإسراء أك أموه أو يمي أنا يدل على مدومة أو سلوك بوضع إنسان نفولون على معصية يعني بوضع دوامة إني أو يلو مريبين دوك والهنس أكي هنس هو ذنب الكبير يعني نبي بيبقى دمون والمراد به هنا سمين إذن بولان الكفر بالله كما قال ابن باس أنا وإما كما قال ابن كي كما قال ابن باس أسمان قال ابن باس أمكا وكانوا يقولون إذا متنا وكنا ترابا وإظاما أئنا بوسون أي هل سنبأس بعد أن تصبح أجسادنا ترابا أبا ولما هاي كويتا أولما نايكاي أتموي أولا ولدي وعظاما ناهرا يعني أتوقع دورا كوين

وتفتتت أوكي دمن راس سيرقرقو إزامهم يعني أتقوين كل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم أي كلهم يا محمد كايوا يا محمد إن الخلائق جميعا أولا بنا غبادا سابقين منهم أنا لا دوي دي إنن واللاهكين أتنايك آيبا ساسوا sayajma'una aba kowago wa yusharuna li yawmil hisab da hawa kwete ya kuhi awai misiro allazi hadadahu allah ana ikomori ara mehanewa bi waqti ma'lum inu manaiki ajote wala yataqaddam wala yata'akhir ezeba hi ozereba za nlema وذلك يوم مجموع له الناس وذلك يوم المشهود فصنع بكو ينايكا أذنبا كوغويا فصنع بكو ينايكو بكو هبنون wama nu ahiruhu illa li ajli ma'dud ye za tule te ya na kai ya ra me hito ya ra mo ka te kai e ya ba be yani ajisan wana nomba summa innakum ayuha daluna al mukazibun la akiluna min shajarin min zakum ay summa innakum ya ma'ashara al kufar hakka awa ya mo ma ya ni kai wi maka yani abi kai wi gaba da mi ne kai almukazibuna bilbas wan nushur de ko hirice oy hala kwete ati oy kola kwete na ba kola kwete la akiluna min shajarin min zakum en nibare etoto a izakum alladhi yumbitu fi asli jahim ana ikurubi jahannama wacha horan famaliuna minha albutun ay famali una butunakum uwehiyani ni enawni min tilka shajara alhabisa yani in ochono na ikocho diyawen de galabatu joy alaikum agun wona le tune wona akoni baba fasharibuna alaihi min alhamim ay fasharibuna alaihi alma alhar ebehu enyana ke enyere rawen allazi stada gilyani anaika oyi han o nyukata baraki umme kinya ha atejudure mekwa umme kuma na hajinen لكن فشاربون شرب الهيم أي فشاربون شرب الإبل أطش يعني إبي ويني أثمان كي إني أراكم أني أقوى تتلا قال ابن عباس قبل ابن عباس قال الهيم الإبل يعني هيم أنا قال الإبل أطش أنا بي إراكم أني أقوى تتلا التي لا تروى لداء يصيب أنا كاي إيه وين بورينيو نوني أقوى أقوى أنا كاي وقال أبو سعود دابو سعود إنه يسلط على أهل النار من الجوع أبا ميكا أطورا ولسوا ميكا كانوا يعني أنا كهني لا من الجوع أنوى أنا كا أنوى أنوى أنا كا كانوا ما يترهم إلى أكل زكوم أنا با kowa kae o anaba na anaba mekae en nari na hizakum allazi huwa kalmun ana ikochonon boy anwe ana ki فإذا ملأوا منه بطونهم إجن إليه لكن إليه وهو في غاية حرارة أو المنائك إن إهي أي مرا أي نانين والمرارة إهي إنو إن إليه أي نانين سلط عليهم من الأطس دامي كي إن يريقوا ما يتروهم إلى شرب الحميم أنا إكا أوامي كا إني نيقو نيلا الذي يقطع أمعاءهم أنا إكا أوبا جوالوه

dake hadha nuzuluhum yawma din ay habihi kudumihim min al-sahab osonobe oiben ni osonobe isanaika etitinye nguzuwa wal karama atubanyanaika adaiwa fatasmiyatu zakum nuzulan tahakum bihim okoiyo oiyo ile hakizakum onobe ahanaika iso onobsanaika e, ebe susu odoga osonimi oimsuwa misiya yani oisu emawaisiya anman kamere ka ai wa sonka wa dare ka ewo ọrụ na iko nyuyi duwe ne ehu yoyi nan oven so sono ere na ke ali sabuni a ko wa ene ere ka ba mu ene ajin yani ndo wale ma do kwa shuwe aya anaiko fola na naika umuri ose oho ilewe ni mahoda o etuna anaika Muhammadu wa ta'ala o

ini oina mukoroida dira yo mo na wa taala ono tinya da jemero tinyi je ono royo da ko mo mukoroida no do royo koroida ime dira yo mo na wa taala umulio na wa ono ya me no koroida ini a wonon umulio do do ngwe سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك